àti àwọn sàhábà rẹ̀ ìkẹ́ àti ọ̀là náà kí ọlọ́ba subhanahu wa ta'ala kó mọ́ sàfikárì ẹnìkọ̀ọ̀kan wa ìgbìyànjú wa àti ìfararólẹ̀ wa fún ọlọ́ọ̀ba kí ọlọ́run kí ó mọ́ ṣàgbá ní ìjọsìn fún wa àṣẹ ìtọ́n la'natullahi alayhi tí máa ń ba aṣẹ́ jẹ́ mọ́ ẹrú lọ́wọ́ kí ọlọ́run kó má jẹ́ kí ó ráyè ní inú iṣẹ́ wa nàmláì fi àsìkò ṣọ̀fọ̀. àbọ̀ sínú àyà ẹlẹ́ẹ̀kẹtàlá nínú suratul hujurat níbi tí ọlọ́ba subhanahu wa ta'ala ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe wa insha allah kìí kà sí pé ká ka alukur'an ká kà tu ka nínú àwọn àyà tí a fẹ́ ké tó fi jẹ́ pé ẹ̀kọ́ tiwa náà lè Qur'an yóò jọ tàwọn sọ̀hábà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nípa pé tá a bá ti ń ka àyà a máa ṣòro lórí ẹ̀ àwọn tó bá jẹ mọ́ iṣẹ́ àti ṣe a máa mú lò kí ọlọ́run kọ́ mọ́ fà ṣe ní ọ̀run fún wa ẹgbẹ́ anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì ni wal Qur'an hujjatun lak aw alayka. alukur'an Qur'an kó jẹ́ hujja fun yàn lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá yẹ kó bá kí kur'an ó sì lóun ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ó ń fi ti nínú ó fi ń ṣe tó bá ọmọ hujja fẹ́ nìyẹn ṣùgbọ́n ẹni tó bá yẹ ó bá kí hujja lórí. ìrọ̀ ọlọ́run máa sọ fún pé alam yatikum nazir sáwọn tí wọ́n wá sáyé nú àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n wá sí yé létí tí wọ́n wá ní kọ́lọ́n ọba kọ́ mọ́sán ṣe àwa níní inú àwọn tí alukur'an ti yọ jẹ́ hujja fún báwọn àwọn tí a sọ ní inú àyà yìí àwọn akókò ọ̀rọ̀ bíi mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ọlọ́ba fi ọlọ́ba ìpìlẹ̀ àwọn ọmọ ànábì Adam kó lè bá yí wa pé àjẹ́ nkankan àjẹ́ nkankan ju ẹ̀dọ́ náà bá subhanahu wa ta'ala lọ. bàbá àmàtúmọ̀ ìpìlẹ̀ yẹn típìlẹ̀ yẹn bá yí wa a fi mọ̀ pé ìyàwó ló yẹ ká kọ sófin ọlọ́run bá subhanahu wa ta'ala. bákan náà tá a wa a ti ẹ̀ mà gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń ṣe ìdẹ́hà kàmẹ́yẹ̀dá ìbáàdùn náà pé abinawula òun làwọn àwọn kan ń pé máa pọ́ mọ́ ọlọ́run làwọn ọlọ́run wa dára padà sípìlẹ̀ pé ibi dáa ti dá yín ti sóòtù ẹ̀jọ́ kẹ́nìkan pé rẹ̀ lọ́mọ ọlọ́run eléyìí nǹkan àkọ́kọ́ ọlọ́ba ń ṣàlàyé yẹn fún wa kálíbà ṣe ìtìbáàrù kálíbà wòye síra wa kálíbà bó bá a ṣe kásìlèbà ọlọ́ni wà tilkal amsal nadribuha linnas wa ma ya'qiluha illa al-alimun. ọlọ́ba ni afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha. sọ́tẹ́ ẹ̀ bá máa pèlè yàn èèyàn máa pé kí lòun tó kí lòun tó èèyàn máa ọlọ́run sàlàyé ìpìlẹ̀ gbogbo ẹ̀dá fún wa nínú àyà yìí. kejì ọlọ́ba subhanahu wa ta'ala otu nkọwa tún ń pè wá ní àkíyèsí nínú a padà ọba subhanahu wa ta'ala pataki ìpayọ ọlọ́run tó sì jẹ́ pé òpin yà láàrin tó jẹ́ òpin yà tí ó sì wa lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu ta'ala òun náà ní ìpayà rẹ̀ wọ́n bí anábìá sallallahu alayhi wa sallam tó anaba muhammad sallallahu alayhi wa sallam anabini atkọ́hùn lillah ọ̀nà ẹni ẹni tó páyà ọlọ́run ọba jù nínú àwọn èèyàn sófin àpé àtàfáàdùn bẹ̀tàkùwà ìlọ́lájúra wa lọ tá a máa lọ́lájúra wa lọ láyé kò ń ṣe pẹ̀lú dúkìá tá a ní kò ń ṣe pẹ̀lú nǹkan kan sí nínú nǹkan ayé bí ó ṣe pẹ̀lú taqwa Allah ọlọ́run bá ń pè wá sí àmì yẹtù taqwa àǹfààní táàrí àtẹ̀lẹ́jẹ́ tí ń bẹ níbi ìpayọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala. bákan náà nínú àyà yìí ọlọ́run bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ anáyù anìtọ́ni fi nasab awil ansab. ọlọ́run bá ń sí wa létí kó o níbi máa ń ṣe yànga pẹ̀lú ibi tí wọ́n ti yàn tàbí pẹ̀lú ìrántẹ̀yàn ti wá ló fi jẹ́ pé ìgbà tó bá ti jẹ́ pé pilẹ̀ wa nǹkan kan náà ni ẹ láti mọ̀ pé ǹjẹ́ ìyànga tọ́ sí ẹni tó wá wo rẹ̀ torí kó ń da jẹjẹ lọ ṣé yẹn ń ga tọ́ sí ṣébi tí wọ́n ti dáhùn ó yàtọ̀ síbi tí wọ́n ti dẹ́n tó rò kókò dá tó ẹni bẹ́ẹ̀ nìkan ṣe yẹ̀yẹ́ ṣé yẹ̀yẹ́ tọ́ sí kí ni ìyàtọ̀ níbi tí wọ́n ti dánwò àtẹnìyẹn náà tá a bá ti mọ̀ pé pìlẹ̀ kan náà nìpìlẹ̀ wa nkálukú wa rí pé àwọn nǹkan yòókù privileges ni orí ọ̀fẹ́ tọ́lọ́nkà fún wa ni nkálukú wa fààyè yóò fààyè síbi tí yóò fọwọ́ rẹ̀ síbi tó yẹ kọ́ wa ilé ìdáhùn ẹ̀kọ́ tọ́lọ́ wa subhanahu wa ta'ala ti ń kọ́ wa nínú ayà yìí ṣùgbọ́n lábẹ́ àwọn ẹ̀kọ́ yìí oríṣiríṣi àwọn masáyìn oríṣiríṣi àwọn kókó yóò tún máa padà jẹyọ lábẹ́ ẹ̀kọ́ kọ̀ọ̀kan nínú àwọn tó padà máa jẹyọ ó pé nínú àyà yìí á tún kẹ́kọ̀ọ́ náà pé ìjọkùnrin ìjà ṣe bí torí pé àwọn obìnrin bùkátà sí kí a tún wọn lẹ̀ nínú ìgbèkùn àwọn anìta ló fòbìnrin sínú ìgbèkùn wọn ní ìsìláàmù ni ó fòbìnrin nínú ìgbèkùn ọ̀nà wo ló gbà fòbìnrin sínú ìgbèkùn òní pé ẹ̀yin pé ní àwọn churches gómìnà ṣe ń gbé microphone dání tó náà ṣe deliverance tí ń ṣe revival bẹ́ẹ̀ náà lọkùnrin náà ń ṣe àwọn ẹ̀sìn yẹn ò sọ fún yà láàrin ọkùnrin àtobìnrin ṣùgbọ́n láwùjọ ti Islam ṣẹlẹ Islam sọ pé tẹ bá ti tó sáfù táwọn ọkùnrin ní kẹ́ ẹ fi síwájú ẹ fi táwọn obìnrin sẹ́yìn wọ́n ní tọ ìwọ Islam èyí tó ń sọ fún wa ni pé ipò ẹ̀yìn lobìnrin wà àwọn kan wá dìde kódà a tún rí ìwà lọ́ọ̀yì lẹ́nìí a rí ẹni tó bá ní access information dáadáa ara wọn tí wọn tún pera wọn ní islamic feminist yẹ àkọ́kọ́ láwọn kan wọ́n pera ní muslim feminist àwọn tí wọ́n gbé pé obìnrin àtọkùnrin ṣe dọ́gbandọ́gba wọ́n gbé lọ́wọ́ mùsùlùmí ni wọ́n wọ́n bẹ ní Canada wọ́n bẹ l'Amẹ́ríkà kódà látara àdánwò tí ń bẹ ara àwọn muslim feminists kan jẹ́ pé látara báyìí náà àwọn náà tún wá legalize wọ́n bá wí kò sí tó burú ń bẹ nínú sharia Islam kí obìnrin àtọbìnrin kí wọ́n papọ̀ látara báyìí wàlẹ́ àní muslim gay muslim lesbians association of muslim lesbians àtún ní àwùjọ àwọn mùsùlùmí tó yẹ pé àwọn obìnrin tí wọ́n bára wọn láṣepọ̀ àwọn ni wọ́n kó jọ àwọn náà tún wá máa dèrò fẹ́tọ̀ọ́ wọn pé láwùjọ islam àwa tá à ń sọ̀rọ̀ yìí o àwa ni we are talking on behalf of the muslim lesbians No ló kọ tahrir pé ẹjọ́ obìnrin ó free ẹ má jẹ́ obìnrin wà lábẹ́ ọkùnrin ẹlẹ́mìíràn nínú sharia islam tẹ́lá wo ètò ṣẹlẹ̀ lamẹ́ríkà ní nǹkan bíi five or six years ago arábìnrin kan tó ń pè ní Aminat Wadud professor Islamic studies ní ó ní special interest nínú feminism nínú Islam feminism arábìnrin wa believe pé ẹ̀tọ́ obìnrin nínú sharia Islam Islam ò fóbìnrin lẹ́tọ̀ọ́ tó yẹ ó wá sọ oríṣiríṣi ìgbìyànjú oríṣiríṣi articles àtàwọn write-ups ó wá kọ jáde tó fi ń dìbẹ́ǹtì kọ́ọ̀tù àwọn obìnrin nù ṣẹ̀rẹ́ islam nínú èrò tiẹ̀ wá poríṣiríṣi ìwé jáde nínú tó kọ ni pé òun ò ní sinmi tó fi jẹ́ pé obìnrin òun náà máa dì máa pẹ̀lú kìrìtẹ́rìà tá à ń lò láti fìyàn máa tóbìnrin náà bá ti kọ́lífà ìkó náà bọ́ síwájú kó kírun ènìyàn tó wá kéré òun ò ní sinmi títọ́ fi jẹ́ pé a rí pé obìnrin náà òun náà di ẹni tó lè di president tó lè dipò òṣèlú mú láwọn ipò ńláńlá láyè ńláńlá kódà nínú ẹ̀sìn wa tó náà lè jẹ́ amiratul mu'minin ó wá pọ̀ oríṣiríṣi àwọn kíni oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn articles lórí yorùbá kó ló kó sànù fún wa tààrí òmìnira bẹ́ẹ̀ sàlàyé fún wa fi àdé ṣé a dájọ yí ẹbí àwọn ní mina rahman nínú àyà yìí àtòrísìírísìí àwọn nǹkan míì tó yẹ kó ní bá ṣe pẹ̀lú ayé tá à ń gbé yìí tó pé ntòfi yẹ ká máa ṣe tẹ̀ǹdé lórí àwọn nǹkan yẹn ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbà tẹ̀jẹ́ látara yẹn ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ìsìláàmù wa yìí fi kọ́fàsílẹ̀ ìtì hà ìsìláàmù ti wà ní trial box lẹ́rìí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jọ́jọ̀gbọ́n tí wọn ò ní màá ń pa tọ́lọ́hún sápẹ̀rẹ̀ àwọn ọlọ́jọ̀gbọ́n ayé wọ́n wá pè islam wọ́n wá sọ islam di àkíyèsí lọ́daràn wọ́n wá ní kọ́ mọ answer question wọ islam gbogbo question tí islam wá answer lórí obìnrin gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án ọ̀rọ̀ obìnrin pé ìwọ́n islam kí ló dé sọ pé obìnrin ni kó wà nílé kí ló tó sọ pé kí tàádìdì zọ̀dá káwọn ọkọ fẹ́ méjì kí wọ́n fẹ́ mẹ́ta tó sùn láwọn obìnrin ò gbọdọ̀ fẹ́ jẹyọ̀ kan lọ kí ló tó sọ bẹ́ẹ̀ kí ló tó fi jẹ́ pé ogún tó fọkùnrin ìlàjì ẹ̀ ló ń fóbìnrin abẹ́kọ̀ọ́ dáhùn wọ̀ sílámù kí ló bá tó jẹ́ pé wọ̀ sílámù tóbìnrin bá parí ẹ̀ tóbìnrin tọkùnrin bá kú obìnrin ó wà nílé yóò ṣe ìdá kí ló bá tí wọ̀ sílámù sọ pé kóbìnrin máa ṣe ìdá tọkọ bá tíyàwó bá sì kú ọ̀ sọ pé kọ́kọ́ ṣe ìdá tiẹ̀ àtòríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn kíni o oríṣiríṣi àwọn questions àwọn questionnaires ló ń tún òṣìṣẹ́ kọ́ ló bá kó sàánú fún wa so látàtàrà báwọn abùkátà sí pé ká gbàgbọ́ yé àwọn àárín yẹn tó gbé wàhálà yẹn lómìn lónìí ojú òsì mìíràn tì láti bẹ̀rẹ̀ mùsùlùmí tọ́gbà dáhùn àwùjọ kan tó gbé àwọn challenges kan ti wà tí àwùjọ ti create tí ò ránṣà fún ẹ wá wo ohun tó burú bẹ̀ wàhálà àtúwárí inú àwọn tí wọ́n pera wọn mùsùlùmí tí wọ́n pera wọn ní ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n pera wọn ní àwọn jẹ́ Islamic feminist wọ́n tún wá pọ̀ oríṣiríṣi volume volumes of books lórí feminism wọ́n wà bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀rí tí wọ́n mọ abẹ́lẹ̀ bẹ̀ wọ́n ni ẹ obìnrin ni travel láì ní mahram wọ́n bẹ̀rẹ̀ bọ́ díẹ̀ díẹ̀ nù àtọ̀dọ̀ ọ̀run wọn inshàlá wọ́n bẹ universities káàkiri obìnrin ni travel láì ní mahram wọ́n bẹ ẹ̀rí wà obìnrin ni travel láì ní mahram obìnrin àtọkùnrin lè bọ́wọ́ aṣọ díẹ̀ mẹ́ lánàá low cost náà torí pé àwọn ọ̀tọ̀ ọlọ́run ti dáyà dá wọn àwọn mustachirikun àwọn orientalist wọ́n ti kó wọn láyà jẹ wọ́n wá rò pé kò sáńsà míì nínú alukuran àti sunna ju káwọn ọmọ ẹ̀yí kuran àti sunna lọ wọn akọ oríṣiríṣi volumes of books lórí irú àwọn nǹkan yẹn kọlọ bá kó sànú àríwí wọn tó ti kọ volumes lórí pé ìjáàbò obìnrin mùsùlùmí kóbìnrin mùsùlùmí ó bójú kò sínú sẹ̀ríà islam pé culture yẹn is alien to Islam kìí ṣe Islam mọ̀ àtúrẹ́sùsù àwọn àkàbà wọn. nínú àyà a padà ṣàlàyé pé fún gbogbo ẹni tó bá jẹ́ pé ó bá ní alifitrọ̀tù sẹ́lìmà tó bá yẹ pé làákàyè rẹ̀ sì ń bẹ ire ẹ̀ tí gbòòtì wọnú làákàyè yóò pé àwọn wà onáka wa shar'iyya bayna ar mar'a. àwọn ìyàtọ̀ ń bẹ tó jẹ́ ìyàtọ̀ bọ́ọ̀lù ọba ṣe dọ́kùnrin àtòbìnrin bọlọmba bí ìyàtọ̀ bọ́ọ̀lù ń ṣe dá wa gan sáyé tá ìyàtọ̀ síra wa wọ́n ṣẹ̀rẹ̀ ìyà ìyàtọ̀ náà ń bẹ nínú islam ọkùnrin wọ́n fi ìyàtọ̀ síra wọn àwọn eléyìí inṣàlá á mẹ́nu bí débẹ̀ àbí ọlọ́run sụlọ ìsọlámù sọ ọlọ́mọdé ká sọ. gbogbo tó àwọn ń sẹ́mà ìgbà míì àṣeyìtàn àlẹ́ ilá àtúntò nígbà míì ó lè gbọ̀dọ̀ tí ń sọ̀rọ̀ wọlé tẹ́ni sọ̀rọ̀ ṣe bí ẹni kò sí wò ó sì lè ẹni tó náà ń wọlé náà bá ń òun náà máa sódì kọ́ máa jẹ́ kí kọ́lọ̀ kó wá gbàǹjọ sí fún wa kọ́lọ̀ bá ń sọ fún wa pé ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha. ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير ọlọ́ba sọ fún wa fẹ́ẹ́ gbé gbogbo àwọn àyà méjèèjì látàkì kan ọlọ́ọ̀bá ń bá wa olùgbàgbé òdodo ọlọ́ọ̀bá bá wa sọ̀rọ̀ ni ṣùgbọ́n ayé ilé ọlọ́run dojú ẹ̀kọ́ gbogbo ayé èèyàn ẹ̀yìn èèyàn iná kọlákúnà kùnmínzákàrí wà ọ̀nsá ọlọ́run àwọn ọlọ́run la dá yín mínzákàrí wà ọ̀nsá àwa la dá yín mínzákàrí látara akọ wà ọ̀nsá àtàbò akọ nínú àyà yìí ó náà ní anabi wa Adam aleyhi salam alẹ́ nínú àyà yìí ó náà ní ìyá wa Hawa tábà wọ yìí ó ní bàmú pẹ̀lú tọ́lọ́ ọba ṣàlàyé fún wa nínú sọ́rọ́tò nìsà. yà á yúhà náà sùn iná kọ̀lákùnà kún mi náà sí wàhídà. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا القرآن يفسر بعضه بعض القرآن من سورة وني إن سورة النساء أولاً يا أيها الناس أيها اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ẹ إيه báyọ̀ tó dá yín látara ẹ̀mí kan Aya àyà sọ́rọ́tù nùrì ti sọ́rọ́tù nìsa yìí tafsiru ní adìl àyà tafsiru àyà yìí ni ọlọ́ni òun dá wa látara ẹ̀mí kan ṣoṣo wa khalaqa minha zawjaha látara ẹ̀mí yẹn ọlọ́run wa dá ẹ̀ ti Hawa wa látara àwọn méjèèjì ń fa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtọ̀pọ̀lọpọ̀ obìnrin látara àwọn méjèèjì ti ń fa wọn yọ ọlọ́ba ni yá ayọ́ anas iná kọlákùnàkùn mi ń zákàrí wà ń sa ọlọ́la wà ń zákàrí wà ń látara àti Hawa bákan wájà alinakum ṣòroba wà kọ́báìl ọlọ́ni àwọn ọlọ́run wájà alinakum ṣòroba wà kọ́báìl àlítà àròfò wájà ṣòroba àwọn yín àwa la ṣe ní ṣòro àwa la ṣe ní lóníranran ìlú bákan náà wà kọ̀báìl àwa náà la tún ṣe yín ẹbí àwa la ṣe yín lóníranran ìlú àwa la ṣe yín oníranran èdè kọ̀bílà ọlọ́ni kí n ta fi ṣe léyìí létà àárọ̀ fún kẹ́ẹ̀lì bá àwọn ọmọ ara yín ni kò sí nǹkan kan fi dẹ́nìkan tó pupa. tó fi dáwọn kan tí wọn funfun tó fi dáwọn kan tí wọn dúró níta ààrẹ fún kẹlẹ mọra yín ni. ẹlòmíì ẹlòmíì ní nàìjíríà lọ́dọ̀ tiwa yìí tábà bẹ́ẹ̀ tara wa jẹ ní káfíńpẹ́ nìkan ẹni tó bá fẹ́ tan irú ṣóòwò mi tí wọ́n jókòó lẹ́jọ́ mi tó bá fẹ́ tàn wọ́n jẹ yóò ní tí wọ́n bá wà láàrin àwọn lárúbáwá ẹnìkan ń bá ustaz wa ń bá wọn sáwọn àdájọ́ kan ọwọ́ ni pé ká pé wọ́n lọ pupa ni ó ní àwọn ọ̀bá rámà àwọn lárúbáwá irọ́ ni.

bákan náà wà kọ̀bá wọ́n ló ń tún dá wa lónìí èdè ẹ wo nàìjíríà ẹ wo iye èdè tí ń bẹ nàìjíríà ọlọ́run dá wa ni kí fi ṣe bẹ́ẹ̀ òun dá kan àwọn funfun òun dá kan pupa àwọn kan dúdú níta torí ẹ̀ṣẹ̀ ọlọ́ba ní kíni torí kíni níta àárọ̀ fún bá dára yín mà ní kò sí akụkọ ìgbà tí ó dé tí ó dé Britain wọ́n ní ó wá jókòó bí kéèyàn jókòó síbi stẹ́ẹ̀pù kan ó wá ń pe ọmọ ìbò kan ọmọ kékeré ọmọ ìbò tí wọ́n ń pè yẹn ni wọ́n ń pè ọmọ yẹn ò dáhùn ọmọ yẹn kéré pọ̀ bí ọmọ ọkọ dá lóhùn nígbà tó wá pẹ́ tó bẹ̀rẹ̀ sí máa wá ọmọ yẹn ọmọ yẹn wá súnmọ́ tàfà balẹ̀ àwọn wa sọ̀rọ̀ obìnrin tí ó bi tán yóò wá bọ̀ lọ́wọ́ lọ́wọ́ bá ní à ah, láéláé wọn àgbà ah, kí ló dé tó fi lè bọ̀ mí lọ́wọ́ aláàbọ̀ àgbàlagbà ni mí kọ́ọ̀tì ni máa ń dé tàgbàlagbà bá ti ń kí ọwọ́ ni nínú àwọn filosofi àwọn nígbà wọn ti sọpọlọ ó ní pé àwọn òdodo aláwọ black man èèyàn dúdú kó bá wọn lọ́wọ́ tí èèyàn dúdú bá bọ àwọn lọ́wọ́ ìdọ̀tí tí ń bẹ lára rẹ̀ ó sì máa wọn lára kò sì ní parẹ́ mọ́. ẹwù ronú ọ̀nà ụba ní nke nǹkan kò ní tùmọ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́jà ànínákùn ṣòro bá wọn kàn báyìí ó kà dá wa lónìí ràn rìn èdè oríṣiríṣi àwọn oríṣiríṣi ìlú níta àárọ̀ fò káàdì dára wa mọ̀ o ọlọ́ba ní inna akramakum inda inna akramakum inda ó pe pé àlẹ́ ẹ̀bùrọ̀ tó bẹ takwa náà bìlì àlùwà wàlà bìlì ànsá ìtọ́lọ̀ subhanahu wa ta'ala òun náà ní ìpayọ̀ ọlọ́run ti bẹ̀ lọ́dọ̀ wa èèyàn pupa ó jẹ́ dúdú ọjọ́ tó ga ni ọjọ́ mọ ni ọjọ́ mọ ni muhammad sallallahu tẹ́ẹ̀bà máa yàn lẹ́yìn mi arábìnrin nínú Quraish ni kó tún máa wá ṣùgbọ́n pẹ̀lú májàmú kan máa àkọ́mù dìínà tọ́ba jẹ́ pé wọ́n Islam ni o tí wọ́n bá ti dúró dédé òfin pé tẹ́kùwà ní tẹ́kùwà ní pàtàkì kí ni ìpayà Ọlọ́run ti fi lára èèyàn kọ́mọ lárúbáwá débi ń sìn pé ní Nàìjíríà wa wa wa Ọlọ́run afa inferiority complex ní bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí ti ń fa náà ju pé ìpìlẹ̀ òṣèlú gan ló bí inferiority complex ní african ẹ máa wọ ní ìsìn fàpẹ́jú bá a ṣe wáyé tí lebanese kan tó bá kàn wọlé gbogbo ó sì mọ kájà àrùn gbogbo wa yóò sì mọ pé àwọn ohun specially kí ló wà ń bẹ̀. àwọn wà máa wo ẹ máa wà dánwò lọ́pọ̀lọpọ̀ gbà dúdú ò máa wo àwọn ẹni yẹn tàánú tàánú yóò mọ wò pẹ̀lú fẹ́ tó bá jẹ́ pé èmi bá ń wò yẹn wọ́n kàn wọ́n lè ṣe tutù àkìràkì báyìí. bọ́lá olùgbà wọn kan ní tùmọ̀ lọ́dọ̀ ọlọ́run inna akramakum inda Allah láti kọ́ ọkàn tí má bíyàn sínú kàbá tí ọ̀bà páyọ̀ ọlọ́run ẹni tí wọ́n bí sínú eérú ó sì sàn jùlọ lọ́dọ̀ ọlọ́run. rọ́bì ẹni tá a pàtàkì sí onáà nípa ẹ̀ ọlọ́run ọlọ́run bá ní látara bá wọn ẹ̀yin yẹn ẹ páyọ̀ ọlọ́run ọba inna Allaha alimun khabir torí pé ọlọ́run ọba ọba alámọ̀tí ni ọba tí ó sì fún yín nírò ntẹ́ ẹ bá ṣe ni so lórí eléyìí ẹjẹ́ wa máa wo àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú àyà yẹn lẹ́yìn tí ń sàlàyé wa lábala àkọ́kọ́ yá ayú anas òun pa àwọn èèyàn ó lẹjẹmí ìnàs fún gbogbo rẹ yẹn ni ọlọ́ni ìnà khalaqnakum min dhakarin wa unsa àwa la dá yín látara ọkùnrin kan tí ṣe Adam alayhi salam bákan náà látara obìnrin ibi tí wọ́n ti dá Adam alayhi salam ọlọ́ba ṣàlàyé fún wa sunna anabi Muhammad sunna alayhi ṣàlàyé lẹ́nà fún wa anabi ni khuliqatil malaika min nur wa khuliqal jan. min marijin min nar wa khuliqa adamu mimma wusifa lakum anabi ni anabi adam ọlọ́run ọba da látara tó ṣàlàyé fún yín ọlọ́run bá ti sọ pé inú òun lòun ti dá adam aleyhi salam bákan náà ìyàwó hawa ọlọ́run ọba da látara ara adam gẹ́gẹ́ fúnra ẹ̀ anabi salam ṣàlàyé yẹn náà gbogbo kó lè fẹ́ kó sínú ọpọlọ ẹlòmíì pé nígbà tó lọ́ba sọ pé yá ayú anas ẹ̀yin èèyàn inna khalaqnakum min dhakarin wa unsa awaldain latara akọ àtàbọ̀ ẹlòmíì wà lè sọ pé a ah, isa alayhi salam kò tiẹ̀ ó pé quran wà lórí rẹ̀ ó pé kiri káyà ni tẹ́gbẹ́ adam aleyhi salam àbí isa aleyhi salam ọlọ́wọ́ bá òdá látara ọkùnrin àtobìnrin àwọn àfẹ́sùn wa ni pé ìṣẹ̀dá ọmọnìyàn ọ̀nà mẹ́rin ni mọ̀rọ́ṣìlù mẹ́rin ni tàbí àníwáwò mẹ́rin ni ìpín mẹ́rin ni alákọ̀ọ́kọ́ nínú ṣẹ̀dá ọmọnìyàn bọ́lá ọba ti ṣẹ̀dá èèyàn òun náà ni khulquhu bila abin wala ummi ọlọ́ọ̀bá dọ́mi èèyàn lẹ́yìn tí ò ní bàbá tí ò níyà ìpele àkọ́kọ́ nù táà nípele yẹn òun náà ní anábìwá Adam aleyhi salam innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun kun fayakun ọlọ́run fi dá Adam aleyhi salam ọlọ́run dá láì ní bàbá láì níyà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ̀fẹ́ mi sí i. ọlọ́run bá sọ kí sọ yẹn tọ̀wé ìlà nínú alukur'an ànábì sọlámù náà júwèé fún wa nínú ahadif ó fi hàn pé ìpele àkọ́kọ́ nù lẹ́yìn yẹn ọlọ́run bá subhanahu wa ta'ala tún dá àwọn ẹ̀dá mi khalqul insan ọlọ́run bá tún dá yàn ọlọ́run bá dá àwọn ọlọ́run bá dá yàn min abin wàlà omi ọlọ́run bá dẹ́ni ọlọ́run ẹ̀jẹ̀ ìfẹ̀dá mi ọlọ́run bá dá. látara bàbá láì síyà ìṣẹ̀dá ẹni náà ni ìṣẹ̀dá ti Hawa ẹ̀rí pé ọkùnrin ọkùnrin ń bẹ ọkùnrin náà ni Adam alayhi ṣùgbọ́n sẹ́ ya ń bẹ kí Hawa tó bọ́ta kò síyà omi pé látara lọ́lọ́ba sọ pé wa khalaqa minha zawjaha obìnrin pé náà látara akọ tí ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìpín kejì nìyẹn ìpín ẹlẹ́ẹ̀kẹta òun náà wà ní khalqul insan khalquhu bila abin aw khalquhu min ummin bila abin aw min unsa bila zakari ọlọ́ọ̀bá dá ẹlòmíì látara obìnrin láì sí kíni o láì sí ọkùnrin níbẹ̀ ta ló ń dábàá òun náà ní Mariam aleyhi salam òun náà ni Isa aleyhi salam jazakumullahu khairan ìpín ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àwọn ẹ̀dá tó náà ọba dá min zakarin wa unsa òun náà ni sáírù náà òun náà làwọn èèyàn yòókù tá a fẹ́kù èyí wà bẹ́ẹ̀ pé kí ni hikma lórí ìpín mẹ́rẹ̀ẹ̀rin hikma ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ala kulli shay'in qadir kò sí ní tọ́lọ́run kápá.

kwani inshallah ẹ jẹ́ fíìmù ẹni fẹ́ wọn ẹ jẹ́ fíìmù ẹni fẹ́ wọn ẹ wẹ́n tó mi ṣòro ẹ ẹni fíìmù ẹni fẹ́ wọn gá àní wọn láfa ní medical problem pé ó dà pé wọ́n ní láti ṣàwọn ètò kan lára wọn kó tó di pé wọ́n ó lè nǹkan ọmọkùnrin wọn ó lè dọ̀mọ́ rẹ̀ inshallah ṣé ọlọ́run tó kápá tó dá Ádámù tó dá Ísà pẹ̀lú ìyá láì sí bàbá ọlọ́run náà lè fẹ́mi náà lọ́mọ ẹ sọ́ ti wálẹ̀ tó bá gbẹnu ṣẹ̀dá islam èèyàn wá ní sọ́bà torí pé àwọn ọmọ ẹ̀dá yòókù ẹ̀ń ibi tí ibi tó jẹ́ pé kọ́lùkù wa ìṣẹ̀dá wa ibi tí ó ti máa gunra wọn òun náà ní ní wọn òun fa náà tọ́nà bá wa sọ́bà wọn wọ́n fi nípìnlẹ̀ ọlọ́ọ̀bá dá wa taba tọ́nà bá sọ pé inna khalaqnakum min zakarin wa unsa ẹ̀ ń tó bá sọ pé isa alayhi salam nǹkan. a wà sọ pé tá gbogbo èèyàn ooo tá ní Adam aleyhi salam tọ́ nígbà tó lọ́wọ́ dá Adam tọ́lọ́ dáyàwó rẹ̀ látara ẹ̀ dáyàwó Adam tó ṣe Hawa látara Adam aleyhi salam tó wá jẹ́ pé látara ní gbogbo àwọn èèyàn ti wá tó wá jẹ́ pé látara gbogbo àwọn èèyàn ti wá ti ń yọ. tẹ́lẹ̀ kan bá sọ pé isa aleyhi salam aya yìí ò tẹ́kẹ̀ isa aleyhi salam á bẹ̀bẹ̀ mariam ya isa aleyhi salam ṣé kìí ṣe nínú ọmọ àrọ́mọdọ́mọ anábì adam ni tọ́lẹ̀ bá sọ pé inna khalaqnakum min zakarin wa unsa kẹ́ni kan ní aa èmi ò sí bẹ́ẹ̀ ó dàbí pé tọ́lọ̀ sọ pé òun dá wa látara mìntín òun dá wa látara ẹ̀rẹ̀fọ̀ kẹ́ni kan ní òun ò sí bẹ́ẹ̀ á bẹ̀bẹ̀ adam aleyhi salam ṣé o ti kúrò nínú spèṣì ìran adam ni. ha ẹ wá wù ń ni ya ọlọ́ba ní yá ayú anáàsó iná kọ́lákùnà kún mi ń zákàrí òun wà kan àtòbìnrin kan tí ṣe Ádámù àti Hawa àwọn onímọ̀ ọ̀làjú wá dé tí ẹ pèrè àwọn olónímọ̀ ọ̀làjú àwọn pé tó sì jẹ́ wọn ò ha. فمن عيب قولا صحيحا وعافته من الفهم السقيم وعافته من الفهم السقيم àwọn oníbàálọ́jù wa ni wọ́n ní evolution wọ́n á ní eh, àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn àtàrà ànàkí lọ́lọ́run ti dá wa subhanallah àhántùmọ̀ àlàmù àmì ìlà sẹ́yìn dẹ́gbẹ̀ẹ́ ní àbọ̀lọ́run nígbà tá a fún University of Ilorin ìkànnì àwọn ọ̀rẹ́ wa ti ń bẹ ní anatomy ti ń bẹ ní department anatomy doctor kan bẹ mo fọkàn bò láṣẹrí ó wá dé class níjọ́ kan fẹ́ kọ́ evolution ní two hundred level one ṣé o sàá kọ́ ọmọ ẹgbẹ́ tí mo sọ yìí ó wá dé class wàláì doctor mùsùlùmí náà ni bó ṣe wá dé class ó ní ah ó ní wà lọ́ọ̀yà mi mùsùlùmí ọkọ ọkọ mú kọsà mọ bí mo fọlọ gbọra ah, mùsùlùmí ni mi wọn wá sọ báwọn gbà ah, kí ni kí wàá lọ dá wà lálẹ́ ó ní mùsùlùmí náà ó ní kí é tún sọ mùsùlùmí nìkan ọmọ àlọrin tí mi ni mí yàtọ̀ nígbà mo tún jọmọ àlọrin tí àti mo kà ń lé lé fọ́tì ṣùgbọ́n ah the theory of evolution is true ṣùgbọ́n evolution it has been proven beyond reasonable doubt pé origin èèyàn látara ànàkíní ó sì pẹ̀lẹ́ mùsùlùmí ó sì ka Qur'an inna ja'alnakum inna khalaqnakum min zakarin wa unsa àwọn aládàáyín látara èèyàn ó sì wá dàrú torí ọmọ gẹ́gẹ́ ni ní biologically àá àǹtùmá àlàmúhàmìlá ṣé ẹ̀mọ̀jọ́ ló ń lọ ni tọ́ ọ̀dà tó bá gbẹ̀rẹ̀ ànàkí bá nìwọ ìran ọ̀bọ bá nìwọ àgbègbè ìwọ náà ni ìwọ náà bí wàá nù lọ́sẹ̀rẹ́ dàtí alkhanazir ṣé yàwá ayé ṣàǹdúwẹ̀ pa àwọn Yahudi nìyẹn ṣùgbọ́n ẹ̀wọ̀n nǹkan yẹn àwọn ẹni wà pẹ̀lú àwọn alọ́làjú lé ni wọ́n wá the theory that one can know it that's the theory the theory of evolution kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí tábàjẹ́ mustashriqun ni wọ́n máa ń mẹ́kì mọ́kìrì àwọn ọmọ mùsùlùmí tí wọ́n bá ń bẹ́ ń class tó máa fẹ́ kọ́ evolution kọ́lọ́ bá kó sànù fún ṣùgbọ́n àwọn mùsùlùmí ìpínlẹ̀ tó yóò dàrú ọlọ́ fún wa pé inna khalaqnakum min zakarin wa unsa àtàrà Adam lọ́lọ́wọ́ bá ti dá wa ní ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n fi sọ pé anásùmí ń jí àti tẹmufin ilé àkèfáàrú أبوهم آدم ولأم حواء الناس من جهة الناس من جهة تمثيل أكفاء الناس من جهة تمثيل أكفاء أبوهم آدم ولأم حواء أبوهم آدم والأم حواء abuhum adamun annasu min jihati tamthili akfa dábàá wípé káàtì ẹ̀ máa gbé ókè góòlù yẹn pé ta lọ́lọ́lá ju mẹ́yàn bàbá ní káàtì ẹ̀ ṣàpèjúwe bákan náà lọ́mọ èèyàn ṣe rí. torí pé ìpìlẹ̀ wa abuhum adamu wàlẹ̀ umu hawa bàbá wa náà ni adamu umu wa ni hawa kí wàá ni wàhálà ti bẹ́ẹ̀ àtàwọn ànábì ọlọ́run tí wọ́n wá nínú àbànú Israel tí ń ṣe àwọn àrọ́mọdọ́mọ ta ní yakub barakallahu fikum ṣé wọn látara nígbà yakub àtàwọn tí wọn wá látara kíni nínú àwọn ọmọ ismail náà gbogbo wa náà kíni ìpìlẹ̀ wa adam adam ẹlòmíì wà ká alukur'an yóò àtúnṣe àrínà ọmọ bàbá israel nínú àwọn orientalist wọn ò ní pé kur'an gẹ̀wò lè tí ọkọ àná lọ́gá yín ṣebí kur'an sọ pé. ṣebí kura yẹn sọ pé òun gbọ́ wa <laughs> alálẹ̀ alamin wa anni faddaltukum alálẹ̀ alamin ṣebí ìgbà tó lọ́ọ́ bá ń dá kọ́ wọn náà ní Qur'an ṣe bọ́lá ń sọ pé òun dọ́là fún wa. walaqad ikhtarnahum ala ilmin ala alamin. kìí ṣe ìwé kìí ṣe bẹ́ẹ̀ lọ́dẹ lọ ṣùgbọ́n alimuhimu gbogbo ọmọ ẹ̀dá ìyàn ọlọ́ba dá látara Adam ọlọ́ba dá látara Hawa alayhi masalam tó bọ́ àríbá tó bá pípilẹ̀ wa náà ọlọ́ba ń sọ fún wa náà alukur'an ọlọ́ni inna hadha alukur'an yahdi lillati aqwa ìdájọ́ alukur'an ọlọ́ba láàyè mi ọlọ́ni watammat kalimatu rabbika sidqan wa ajla watammat kalimatu rabbika ọlọ́ba ní alukur'an ọlọ́run yìí tammat ntó ti pé ní sidqan àwọn afáàní òdodo náà alukur'an kò lálàtúwé ó pé lódodo wọn ní kí ni túmọ̀ rẹ̀ sidqan fil akhbar. kò sí ti Quran sọ fún wa nínú ìròyìn tá taa yípadà bá wa wà adilan fil ahkam ọlọ́ba ni Quran tún pé ní déédéé kí ni déédéé rẹ̀ déédéé rẹ̀ nípa àdájọ́ tó bá jẹ́ pa sọ pé anásù ati jí àti tẹmufíìlì àkàfà tó bá yẹ pé tilẹ̀ wa Adam àti Hawa ni kí wàá ló pàtà fáadùlù masala wa jáde náà kí wàá ló pàtà fáadùlù láàrin ọkùnrin àtobìnrin kí ló fàtàfà gòlù kí ló wá sọ pé ọkùnrin ó superior ju obìnrin lọ bẹ́ẹ̀ sì ni gbogbo ẹnu dà nínú snap tó bá yẹ pé nípa superiority ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lilfawari asharciya walqawniya alqadariya ọkùnrin yìí ṣe bí obìn. wàlẹ́rù ìjáde aláìhìn nàdárọ́jà. ẹ̀yin obìnrin sẹ́wọ̀n abẹ́sẹ̀ ń gbọ́. àwọn ọkùnrin iṣẹ wọn kì í ṣe pé obìnrin ṣùgbọ́n kí ló wá fàyàtọ̀ tẹsẹ̀ pé ìpìlẹ̀ wa náà látara Adam àti Hawa ni kí ló wá fa àjùlọ yẹn àjùlọ yẹn lè hikami shar'iyya wa kawniyya torí àwọn òye tó jẹ́ pé ṣẹ̀ríà Ìsìlámù ṣe mọ̀rọ̀ ààrẹ bákan náà torí àwọn òye tó jẹ́ wípé kódà ìṣẹ̀dá wa náà ṣe mọ̀rọ̀ ààrẹ. ẹjẹ́ abẹ́ láti tọ́lọ̀ ti dá ádámù aleyhi ọlọ́run dá ádámù pẹ̀lú kún fàyà kún tiẹ̀ ó dá látara ó dá látara ó wá dá hawa látara ẹ̀ ádámù dúró lódìdí èèyàn báyìí ádámù dúró aleyhi kámẹ́tì máa sọ̀rọ̀ pé sẹ̀ríà ádámù dúró lódìdí èèyàn ọlọ́run wá fa hawa yọ <laughs> lábala lábí ẹ̀sán ha ti ádámù aleyhi sàlám tọ́ nínú mathematics fraction là ń kí ni fraction ẹ̀ fún ha nínú gbogbo ara is insignificant ó bí pé ádámù ní hóòlù àìbẹ́ẹ̀kọ́ kínní ni hawa kí lòun tẹ̀ ó ní part tá a bá jọ sínú set theory ádámù ní universal set kí ni hawa subset. <laughs> ẹlímẹ́ǹtì barakallahu fikum ẹlímẹ́ǹtì tún nínú sọ́fẹ́ẹ̀tì yàrá wọn pìlẹ̀ látara pìlẹ̀ ni ẹtọ́ bá fẹ́ kú ìpìlẹ̀ yẹn ni kó lọ bá jà ìpìlẹ̀ wà ní bóyá o fẹ́ o kọ̀ o jẹ́ kírísítẹ́n ni o jẹ́ èbó ni o jẹ́ funfun ni ìpìlẹ̀ bọ́lọ̀ ń ṣe sínú ẹ lọ sọ pé lè ṣẹ́kà ní ṣẹ̀rẹ̀ ìyà wákọ̀ oníyà bọ́lọ̀ ṣe dá wa nípìlẹ̀ gẹ̀gẹ̀ ni ló fi jẹ́ pé àwọn nǹkan yẹn ń bẹ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé láàrin agbọ̀dọ̀ sọ́ra ṣẹ́rí ṣẹ̀rí islam ẹsẹ̀ jìká máa rántí àyà yẹn wàtánmẹ̀tì kalimatu rabbika sidqan wà adila gbólóhùn ọlọ́run ọba ti ṣe alukuran ó ti pé ní déédéé ó pé lódodo kí ni òdodo bẹ̀ kò sí tí kuran sọ fún wa tá à ní bá bẹ̀. bákan náà kò wá sí ròyìn tá kò wá sí ìdájọ́ tí kuran mú wa tí súnà mú wa tá à ní bá kó pé ẹ jẹ́ kí n wá sáré padà lọ sínú hadithi ti abdullahi ibn abbas radiyallahu anhu bí mo bukhari sì dáwà abdullahi ibn abbas ni la'ana rasulillah sallallahu alayhi wa alihi wa sallam al-mutashabbihin min ar-rijal bin-nisa wal-mutashabbihat min an-nisa bir-rijal gbogbo ọkùnrin tí bá ń fi ìṣesí gbogbo obìnrin gbogbo ọkùnrin tí bá ń ṣe bí obìnrin ọlọ́run bá ti làánà wọn bẹ́ẹ̀ náà gbogbo obìnrin tí bá ń ṣe bí ọkùnrin ọlọ́run bá ti làánà wọn. ìkànnì àwọn àáfàá kiri yó wọ́n ń porúkọ ẹ̀ wa ọmọ ṣe programu thursday ní nine thirty ten pàìtọ́ wa pàìtọ́ gbadé ògùn lánàá nínú àwọn ẹpísòdù nínú àwọn ẹpísòdù àti ẹ̀tọ́ ti ṣe kọjá ẹpísòdù kan wà tuntun sọ pé mo rò pé àwọn pastors yòókù sọ pé kóbìnrin ó wọ ṣòkòtò kódà kóbìnrin wa kó sínú jésù kó lóun lọ kó lóun lọ ilé ìjọsìn àwọn àwọn àwọn kan yẹn sọ òun náà wá dàbí àwọn ẹmọ àwọn ọlọ́bẹ̀ yọ tààrin tiwa náà lòun náà bá jọ wá sí dáadé pé ìṣẹ́jọ́ ọlọ́run bákan náà lẹ́jọ́ ọlọ́run kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin. anabi muhammad sallallahu alaihi wa sallam anabi la'ana allah al-mutashabbihin min ar-rijali bin nisa torí pé nípìnlẹ̀ bọ́lọ̀ ń ṣe dáhùn ọkùnrin àtòbí yàtọ̀ síra wọn ẹwù tá a bá kọ nínú science tá a bá sọ science of development science of puberty tọkùnrin àtòbí bíi méjì mẹ́ta ló papọ̀ mẹ́ àwọn yòókù yàtọ̀ síra wọn ọ̀tọ̀ ni tí ó máa dàgbà lọ́dọ̀ ọ̀tọkùnrin ọ̀tọ̀ ni tí ó máa dàgbà lọ́dọ̀ pé ìṣẹ̀dá wa sọ pé ìyà tó ń bẹ láàrin wa ti sọ pé ọkùnrin tí bá wá ń ọlọ́ọ̀bá lànà rẹ̀ obìnrin tó nàbà ṣe bí ọkùnrin ọlọ́ọ̀lànà rẹ̀ kírétọ́ náà fi lànà rẹ̀ tó gbé ó fẹ́ yí pilẹ̀ padà nù. fitirọ́tà lọ alẹ́ ti fatọ̀ náà sàlẹ̀ ìhà ìpìlẹ̀ tó da wà mọ́nu nísìnyí nípìlẹ̀ bọ́lá ọba ṣe ọkùnrin ó ní pé ọkùnrin ìdáyà ọkùnrin yóò yóò yóò wà báyìí ọkùnrin kó fóòmù tàbí nǹkan kan kó wá fi ṣúgbà yà torí ìpìlẹ̀ nǹkan yẹn nígbà téèyàn fẹ́ máa kà dábọ̀ ọlọ́run bá ní nígbà téèyàn fẹ́ pọ̀ lọ́ọ̀ nírọ́ tàbí téèyàn fẹ́ sọ pé ìtọ́nà ọba dá yẹn òun tún lọ́nà míì tó lè gbà perfect ju bọ́lọ̀ bá ṣe dá lọ ilé àwọn àfáà náà ló fi jẹ́ pé kéèyàn máa farun gbẹ̀ náà wà láàbẹ̀rẹ̀ lóko sí torí pé obìnrin mélòó lẹ́rìí ti mẹ́rùn gbà nípìnlẹ̀ sẹ́rí àwọn kan bẹ kama eyi yí kó máa wa ipilenu nu ìpìlẹ̀ nìyẹn ṣé irun dàn bẹ lẹ́ẹ̀kì obìnrin sọ wà bẹ́sẹ̀ kò sí bẹ́ẹ̀ obìnrin tó bá ní ọ̀tọ̀ gan láti máa wò ó obìnrin pé àlà asinu sí obìnrin na awari tòótọ́ larịị àwọn amrod láàrin wa àwọn tó jẹ́ pé wọn ò nírun bẹ̀ ń fi wọn ṣùgbọ́n tẹ́ ẹ bá kó ọkùnrin mẹ́wàá kalẹ̀ ẹ̀ẹ́rì mẹ́sàn-án yóò ti wulẹ̀ mọ́ ní ó mọ gbọ́n jáde. ẹni tó wá tọ́lọ̀ wá fún irun gbẹ̀yẹn tí wọ́n ń fa ẹni tí ń sọ ni wípé kírítsọ̀ ọlọ́ọ̀ba ìpìlẹ̀ rò perfect wà láìtúmọ̀ ẹ̀rọ. inú fúra jẹ́ pé àwa lè mọ̀ pé kí ni ìdájọ́ rẹ̀ ìpìlẹ̀ gẹ́gẹ́ là ń bàjẹ́ wọn torí ọlọ́mọ̀ tó rògbò yí ọkùnrin ńlọfin kọyẹ obìnrin ó fọkùnrin ọkùnrin tí wọn wá ń fa tiẹ̀ ó ń ta àpò ìpìlẹ̀ bọlọ ń ṣe dá ẹrí nu àdìlátùlà àkẹlẹ yà lórí pé èèyàn gbọ́dọ̀ fáwọn gbà èèyàn gbọ́dọ̀ máa gẹrun gbà ẹ sílẹ̀ ni pé bọlọ ń tìmọ bẹ́ẹ̀ bọlọ ń ṣe wá pọn yàtọ̀ nù pé pé kankan nu àwọn obìnrin láyé rí dábẹ́ yóò sọ pé ìtọ́nà ọba fóun nínú ètò ọ̀nà ọba máa ń dá síwájú nígbà yìí obìnrin kó ní òun náà fẹ́ òun fẹ́ kọ́ mọ́bí tọkùnrin torí pé ọ̀sọ́ àìsùn tiwọn nìyẹn nígbà tó bèrè òbá wa lọ pé ó da ẹ bá mú ti ìdáyà mi kó mẹ kí ló fẹ́ mú tọkùnrin náà fún tàjà kó mẹ torí pé ètò ọ̀nà ń dá mọ́tọkùnrin nu ètò ọ̀nà ń dá mọ́tọbìnrin àwọn dakádàrá kí ni ó pa tọkùnrin náà látàtàrà báwọn fi hàn pé àwọn nǹkan tó bá jẹ́ mọ́ nǹkan ìpìlẹ̀ báwọn èèyàn gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀. bẹ́ẹ̀ náà ni ọ̀ṣọ́ lílò náà nínú ọ̀ṣọ́ ẹ̀rọkùnrin mi yóò fi earring yóò fi necklace yóò fi sọ́rùn ó lè fẹ̀gbà sọ́wọ́ nípìnlẹ̀ yóò fi earring sétí nípìnlẹ̀ àbí kó dirun kó dirun nípìnlẹ̀ ẹ dákun ṣẹṣẹ rẹ ọ̀sán nípìnlẹ̀ gan kódà nínú àṣà sọkùnrin amọ̀ ìdirun obìnrin ló nírun dídì tọkùnrin bá padà di irun ṣé làánà wa tọ́ sí àbí làánà tọ́ sí ní ti ń sọ ni pé bọ́lọ̀ ọba fi dẹ́dà ń sílẹ̀ ẹ̀dá yìí ò perfect aṣọ ìbò ìkọlùkọ̀ọ̀hún na látàtàrà báwọn oríṣiríṣi àwọn nǹkan wọn ti àlàdáàlì wọn kálukú àmọ́ wọn lọ lórí báwọn kálukú fúra gbà fọlọ́n pé tọ́ bọ́lọ̀ ọba ṣì dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni wa. àwọn reasons ni bákan náà nínú sharia islam sharia islam wá gbé wá pé ọkùnrin yàtọ̀ sóbìn nínú sharia alihikamu sharia islam sọ pé tọ́ ọkùnrin ni kó máa dá ṣáájú anabi sallallahu alayhi wa sallam sọ fún wa min hadith abi bakr anabi lan yufliha qawmun wallaw amrahum imra'a àwọn èèyàn tó bá jẹ́ pé wọ́n sọ pé tọ́ obìnrin ni máa jẹ́ àwọn anabi ni ò ní jòrò o. wò ń padà bọ̀ wá síbi hadith yẹn sharaf ma mọ̀sùkú tọ̀ tààdù ní zawdat ẹ̀yin ọkùnrin ẹ̀yin ni kẹ́ ẹ fẹ́ méjì mẹ́ta mẹ́rin ẹ mẹ́jọ́jú bá nà ọ́ ẹ̀yin ni kẹ́ ẹ fẹ́ wọn káwọn obìnrin káwọn ọmọ wà lábẹ́ ọlọ́wà ní ar-rijal qawwamuna 'ala ọlọ́wà afọkùnrin sí kọ̀wá fáwọn obìnrin lẹ́fíkàmìn kọ̀ọ̀níyàtì شرعية. torí pé hikam àwọn òye ń bẹ́ńbẹ́ jẹ́ pé tá a bá ní ká wò bọ́lọ̀ bá ṣe dáyà á ròyìn o bákan náà nínú ṣẹ̀ríà á padà tún ròyìn náà àwọn kan wá bọ́ síbi irú oríṣiríṣi àwọn ibi tí fàwárí kù wáyé nínú ṣẹ̀ríà islam ń wá fẹ́ tàtàrà ẹ̀ dásà alálì islam wẹ́ẹ̀lì mùsùlùmí ẹ̀sìn yìí ẹ̀sìn tó ní obìnrin jẹ́ ni. àwọn kan wá bọ́ síbẹ̀ látara women liberation pé àwọn fẹ́ la àwọn obìnrin lójú àwọn fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn fẹ́ mú wọn kó ònú ìgbèkùn tí Islam fún wọn sí ìwọ̀n àmú instances bóyá bíi méjì àbẹ́ta wa lọ́dún kan èyí tí mo ń sọ yìí mo kà nínú international magazine kan ní Al-Bayan lọ́dún kan arábìnrin kan nígbà tí ó wà láti wà láfghanistan tó gun fẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ láfghanistan ìkan nínú àwọn prisoners of war tí wọ́n kó ẹni yẹn jẹ́ American lady ọmọ amẹ́ríkà ni àwọn àwọn Taliban wọn á kó wọn àwọn prisoners of war wọn á kó sí wọn á kó sínú ẹ̀wọ̀n látara dáadáa tí wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe wáàdé fún wọ́n gbà sọ̀rọ̀ ọlọ́run títí obìnrin yẹn fi wá gbọ́ wọ́n wá gba islam nígbà tó gba islam wọ́n ṣẹ̀tẹ̀ firi òṣèré gba islam tán wọ́n wá láníyàn pé òun fẹ́ tọ́ àwọn ìlú islam káàkiri kó lè bá a fi gbàgbọ́ yí ẹ̀sìn kó tún mìta mùsùlùmí kó tó di padà afẹ́fẹ́ làwọn ọmọ Canada ní amerịka Amẹ́ríkà kóun tó padà sílùú àwọn nígbà tó wá nínú àwọn ibi tó wá dé ọwá dé Azhar níjọ́ náà lọ́n ní Cairo nígbà tó wá Cairo pé tààlà fàdà òun mùsùlùmí ọmọ Afghanistan wọ́n sá sàlàyé nígbà tí yóò Sheikh Jami Al-Azhar eléyìí náà ti tàbùkù àbá

bó fi ń sálámà tí ṣé òun sálámà báyìí ọwọ́ ni ṣé òun náà sí lárábìnrin yìí tani haram haram ni ṣé òun wá ń sọ pé ìnàkí mútàtọ̀ rèéfà extremist ni ọ aláṣejù ni ọ níta mọ́mọ́ àwọn aláṣejù òun náà ní pé tá a bá náwó sí wọn àkí ń gbọ́wọ́ ó bẹ pé ibi tó ti gbà fúlàmù ti rọ́ǹkì tá a tó sọ fún gbogbo mi lọ nínú àwọn ọ̀nà tí wọ́n ti ń gbà á sílé obìnrin pé ẹ tó sọ bá ń kóbìnrin tó ní ó gbọ́wọ́ tí ò gbọ́wọ́ kí lè fẹ́ kó sọ ń pọ obìnrin tó wọ nìkan bù ṣebí dàtí nìkan bó tiẹ̀ kó mi sọ̀rọ̀ náà ṣe bá mùsùlùmí náà wọ́n lò so-called muslims ṣe bá muhammad amin àwọn tó hussein ṣe bá wọn ní wọn lò ní nineteen twenties táwọn ọ̀tọ̀ náà bá lò láti pé nìkan bó ṣe kì í ṣe àṣà islam ọwọ́ sọ́mọ́ni ìnàkì mọ́tàtọ́ rẹ̀ fà. kí ló wá jẹ́ kó sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti kàn lánàá ṣé bá nàbí tó sọ pé ìní láàrúsọ fìhó alùmọ̀ràn ànábì ni ebobin ló ń jẹ àwa kò ní ká má bọ obìnrin lọ torí pé àníyàn ló ṣe pàtàkì a'malu binniyat ànábì tó sọ pé máa mi muslimayni yaltaqiyan kò sí mùsùlùmí tí wọ́n pàdé ara wọn báyàtà sọ́ọ́fà hání tí wọ́n wàá bọ́ra wọn àti kọ́ náà gbọ́ foríjì wọn tọ́ ó ti dì ní ara ilá foríjì wọn lọ́hùn fàlàyà ló máa ń na ìlànà sà mùtàfàrí fún yàn ara àwọn ẹ́sítímẹ̀tì àárín wa nu ẹwà dánwò. fasadun kabirun alimu mutaatikun wa akibaru minhu jahilun mutanatikun. وما فتنة في العالمين عظيمة لمن بهما في دينه يتمسك لمن بهما في دينه يتمسك ẹ̀dá kò jama kéèyàn wá ara sínú bẹ́ẹ̀ women liberation kan nù lọ́dọ̀ tiwọn. màá lo another example albaya magazine english edition london náà ti ń print monthly edition ìgbà tí mo fún wa kánò mo wá the opportunity láti kẹ edition kan that was two thousand and six edition tí mo wá rí obìnrin kan wá kájú kù nínú ẹ̀dọ́ ó ní alhamdulillah ó ní ìmáàmù àwọn for the past three weeks ní juma ó ló ti ń deliver sermon lórí topical issue kan ní islam tó dé pé wàlláhi wọ́n bìlíìfù pé tó bá yẹ kó àwọn mùsùlùmí bá gbọ́ iṣu yé ni irú oppression àti irú ojú tí wọ́n fi ń wò wá ní west wọn ò ní fojú ẹ̀wọ̀ ma wọ́n Islam náà is rich in, his, cultural values. kí wàá ní tí ma rẹ̀ ń sọ ó ní ma yẹn wá ń sọ olórí mi ti nínú ìṣẹ̀rẹ́ Islam obìnrin ò lẹ́tọ̀ọ́ máa dáná oúnjẹ púpọ̀ ẹ̀. máa máa kìí ṣe tó jẹ́ pé ọkọ wà jáde yóò àfi kí ilé lẹ̀ fún bí a ní òun jáde lọ obìnrin ṣèyàn bẹ́ẹ̀ ó wá ní kí ló fà ó ní bí ẹ̀tọ́ tí ń bẹ láàrin ọkùnrin àti obìnrin ẹyọ kan náà ni alistinta lalistikidan kọkùnrin ó kàn máa gbádùn ìyàwó ẹ̀ kí wọ́n kàn jọ ṣe lọ́kọ ntọkùnrin ntónílẹ̀tọ̀ lórí ìyàwó ẹ̀ títàn bá kò sí istikidan mbẹ kò sí pé ọkùnrin ọmọ obìnrin ọmọ sin ọkọ rẹ̀ mbẹ́ẹ̀ wàláyà àtúrí náà àwọn sisters wa tó jẹ́ pé wọ́n ka part one gbogbo bá fún ṣe gẹ́gẹ́ tó sojúṣe wa obìnrin inú ẹ̀ wá ń dùn pé ah látijọ́ tó ń ti tó ń ti gbọ́ kínní wọn ni ó ti di ọ̀sẹ̀ mẹ́ta ni mọ́mọ́ àwọn ti ń ṣe kótó báwọn tó sì ń béèrè pé ẹni tó bá lè challenge òun kó wá challenge òun kó ń kálukú sì mẹ́rin ẹ̀wà ọwọ́ àni torí pé ṣé bí wọ́n bí lọ́wọ́ àníbà Muhammad sallam ni lérí àwọn ìyàwó wa anabi ni tòtí ìmù ha ìdàtà ìmùta máa fún lóúnjẹ tó bá ti ń jẹun ni tó bá ti ń jẹun dé máa fún ìyàwó rẹ náà ní oúnjẹ ó fi hàn pé ìgbà tó bá máa fún ní tó bá ń jẹ ẹ̀wà tútù sófin ẹ jẹ ni ọkùnrin ní ò lọ sí i omi kókó bá ṣe ń jẹ náà lọ́mọ gbé sí lẹ́nu àti àmọ́nú ó ti dàrú jẹ̀ mọ́ ìwé àti àmọ́ yìí ti mú. tuntun yìí a ìdàgbà ìtọ́ bá ti ń jẹun ìwọ náà máa ṣe kí náà obìnrin pé ní sìn gbé ẹ̀wà kalẹ̀ tó fowó àtàdé magi lọ láàárọ̀ padà lálẹ́ rẹ̀ bá dé gbogbo ẹ̀ náà tani ṣe ń kí lànà bí ti lè jẹ wà tó sẹ́fẹ́ mi náà wallahi ìmọ̀ wọn sọ báwọn wọ́n bá gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ti sọ àyè kàṣáì tó ọba tí wọ́n sọ ní ọmọ fún náà lásọ̀wọ̀ ọwọ́ níyàwó rẹ̀ télọ̀ ni ọwọ́ ajá sọ kalẹ̀ wọ́n yẹn lé àwọn báyìí ra jìlbá mi bọ̀ ẹ̀ràn òwe àá èmi ò ní ràn ẹ̀ tẹ̀lé sàn ẹ̀ sọ̀sálà ẹ̀ lọ ràn wá ẹ̀ wà wọ̀ fún mi. wọ́n ní obìnrin wọn sọ tó gbé dé pé bí Islam ṣe rí ni ah ó ní mo dáàbọ̀ ó ní ẹ̀rí pé kínní o kò sí kódà ní west gan wọn ò ní irun kọ́tsọ̀ kí ló sún débẹ̀ feminism the women liberation pé àwọn obìnrin ẹja tún wọn lẹ̀ ẹja tún wọn lẹ̀ ọ̀dọ̀ lásán ní lórí ọ̀rọ̀ polygamy ọwọ́ akọ̀lọ́wọ́ àwọn ànitọ́ ṣe ní sinamu fi yàjọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe bẹ́ẹ̀ la lọ kò ń ṣe bẹ́ẹ̀ la fẹ́ lọ tutù ọlọ́ba ti sàlàyé fún wa watammat kalimatu rabbika sidqan wa adla ìdí ni ẹtí kanú àwọn ọ̀dùnkún sọ pé la yakhda'annaka an dinil huda nafarun la yakhda'annaka an dinil huda nafarun la yakhda'annaka an dinil huda nafarun la yakhda'annaka an dinil huda nafarun. لم يرزقوا في التماس الحق تأييدا لم يرزقوا في التماس الحق تأييدا لم يرزق في التماس الحق تأييدا هم القلوب عرو عن كل قاعدة أمي القلوب عر عن كل قاعدة لأنهم كفروا تقليدا أنهم كفروا بالله تقليدا أبدا أوتوا مكما كان دورة سوية تسمى بالعنافة مما جمعوا دا سلام ورمولوجو أمي القلوب àwọn yẹn ìmẹ́lẹ̀ ọlọ́run ìmẹ́lẹ̀ súnà nípa Muhammad sọ̀sálàm kọ̀mọ̀sílẹ̀ mi wọn àrùwà nkúlẹ̀ kan àyídàtì gbogbo tí Islam gbé kalẹ̀ lófin ó mà ti dàrú torí wọ́n sì ti di kèfèrí pọ̀ lọ́wọ́ kí ló wá jẹ́ kí wọ́n di kèfèrí tẹ̀kílì ìdá wọ́n wá lọ wò sí àwọn kèfèrí wọ́n wá fẹ́ fìta àtàrà yan dájọ́ Islam wọ́n sì di kèfèrí lọ láìmà. jẹ́nà sọ lè rí báwọn sọ lè rí báwọn ọlọ́ba subhanahu ta'ala sọ pé alákọ̀ọ́kọ́ ar-rijal qawwamuna 'ala an-nisa bima faddala Allahu ba'dahum 'ala ba'd. àwọn ọkùnrin àwọn lòpọ̀múlérò àwọn aláṣà àwọn obìnrin torí kíni mímọ àfàgbọ́nà humnlọ láàdọ́mọ̀lábà lórí ọlọ́run ọba sùhánù ọ̀tàlá òun ló fa àwọn ọkùnrin sọ̀gá fáwọn obìnrin jẹ̀mọ́ nínú àṣà tí wọ́n bá pé èèyàn lọ́gà sọ́gà ẹ má dẹ̀sìn irú ọlọ́ni yé ọlọ́ba ni ọlọ́run gbé àwọn kan ga ju àwọn kan lọ wálé rìjáàlì àlẹ́ yìí dárọjà ọlọ́run àwọn ọkùnrin òun fi wọ́n sọ̀gà òun gbé wọn sípò tó ga ju àwọn obìnrin lọ tí wọ́n bá fàpèjúwe kí wọ́n níbi iṣẹ́ ẹnìkan wà ní level fourteen ẹnìkan wà ní level ten wọ́n á ní owó oṣù wọn bákan náà ni sórí bẹ́ẹ̀ gbẹ́mí ètò ayé wọ́n á ní ọlọ́run ní ọkùnrin káwá ní wọ́n rí bákan náà nínú responsibility pé ẹ̀ ń bọ́ wà ń sàlẹ̀ yẹn kò lójúṣe tí ó ṣe fẹ́ntọ́ wà lókè subhanallah àwọn àfọ onímọ̀ wọn aṣọ pé tó bá ti yẹ pé ń dẹrẹ́ sọnù tó bá yẹ pé ń dẹrẹ́ sọ pé ìsìntà òun ni nìkan àbá túmọ̀ sí pé tọkùnrin àti obìnrin kí wọ́n kàn jẹ́ gbádùn ara wọn ni obìnrin ọ̀lẹ́tọ̀ mi á wà sọ pé ìgbádùn tẹ sọ yìí gan kéré sọkùnrin nìkan náà ní gbádùn ẹ̀ àwọn àbáni ṣe bóbìnrin náà láǹfààní ti ń ṣe ń bẹ́ẹ̀ ó fi hàn pé orí kí tó bá yẹ pé irú ìyún lẹ bá sọ a jẹ́ pé ọkùnrin àti obìnrin gan ṣe gbẹgbẹgbẹgbà ń bẹ̀ a jẹ́ pé wàá sẹ́kùn kankan bí mà fàgbọ́nà lọ́ba àdọ́mọ̀lá bá a wọn wá ní wádìí mà á ń fa kùmí àmúwálé lẹ́yìn ìgbà tí wọ́n bá fi hàn wọlé tán wọ́n tún wá máa náwó eléèbó ní too much is given much is expected ẹ̀yin tẹ̀ náwó lé wọn lórí ok ó mẹ̀ pé wọ́n ti ń tìtọ́ ọkùnrin nù tọkùnrin bá náwó tọkùnrin lọ ṣe ti ń ṣe wàhálà otu nwa wá esi tutu tútù tó náà ni otu nwa wá da dá iná ni ó tún gbé sílẹ̀ ń padà tó bá bẹ́ẹ̀ lọ bomi ń kíjì náà rẹ aha wa ẹ bomi bọ̀ fún mi náà àhà kò lè rí wàlá sí ìyàmà àdìsá Muhammad sallam Fátímà ọmọ ànábì sallallahu alaihi wasallam ọmọ ọmọ ṣe rí Muhammad sallam aa wa anabi mo ti ti wọ mí ó ní bá ń wọ́n mọ̀ ọ̀dọ́ ànábì ní kọ̀ sọ́mọ̀ ọ̀dọ́ akátí wọ́n fún ọ tẹ́ ẹ bá ti fẹ́ sùn lálẹ́ èyí méjèèjì máa sọ subhanallah thirty three alhamdulilah thirty three Allahu akbar thirty three tó bá yẹ pé kò lẹ́tọ̀ọ́ sí kó sojúṣe mi sára sàlámù filẹ̀ àbí àdásánà máa ṣe ìkọ́rọ̀ ròyìn alẹ́ ní máa ṣìyà mọ́jà so àwọn èèyàn wá sọ oríṣiríṣi nǹkan báwọn pé àwọn fẹ́ ní àwọn obìnrin àwọn fẹ́ mú ọkọ̀ ní oko ẹrú islam ti pọn wọn lé púpọ̀ yẹ́bà tí mo sọ wọn yẹn ní nǹkan bíi nígbà tó náà bá jẹ́ anábì muhammad sallallahu alayhi wa sallam tó náà bá jẹ́ anábì dìde nígbà tó náà ń dá anábì dìde níjọ́ náà lọ́hùn nínú àwọn civilization ti ń rìn empires méjì ní bẹ roman empire àti kíni àti byzantine empire ní roman ní lọ́dọ̀ àwọn ti faris àwọn ní byzantine àwọn ń tiwọn nínú èrò tiwọn ni pé wọ́n ní obìnrin àti ẹranko bákan náà ni wọ́n ti jọrí kódà wọ́n fà dọ́là obìnrin jẹ ẹranko lọ wọ́n fà dọ́là ẹranko tóbìnrin lọ ló bí jẹ́ pé ṣe rí oríṣiríṣi àwọn nǹkan máa ń ṣẹlẹ̀ ní máa ń yàyàn lẹ́nu lẹ́nìí táwọn èèyàn bá padà sí pilẹ̀ èèbó tó ń sọ pé àwọn ń liberate àwọn obìnrin tó ń sọ pé àwọn ń liberate àwọn obìnrin philosophy wọn gan ni pé obìnrin ò já máa ń kankan tẹ́ ẹ bá sì lọ wẹ́ẹ̀rí pé wọ́n ń ṣẹ́tọ̀ọ́ fápẹ́tùwé kéèyàn fẹ́ kéèyàn fẹ́ polówó ọ̀kadà káwá sọ pé obìnrin ó wá dó síbi ọ̀kadà ó wá rọ ó wá ó wá rọ àyálẹ̀ báyìí débi gbogbo títí ń lókè ni làwọn èèyàn wá ń wò. ẹ ti bẹ láàrin ọ̀kadà àti nǹkan ó fi hàn human rights animal rights lọ́dọ̀ wọn gan ẹ̀rí pé wọ́n bá dọ́là rẹ̀ rights lọ tí mo fi sọ bẹ́ẹ̀. Jésù ló sọ bẹ́ẹ̀ lélẹ́yìn Jésù dá sọ ni lẹ́nìí west ní west ẹnìkan ló ń sọ̀rọ̀ pé òun wà lamẹ́ríkà ẹ̀yìn mọ̀ bẹ́ẹ̀ alájẹ́ ìdí àbíkan náà wà bá ó ló ń ń jọ kan ó ní sì dáná ambulance ti dé wọ́n sì gbólógbò wọ́n sì gbé lọ sí clinic lójú ẹsẹ̀ ẹni tó sì dáná mọ́ ẹni tí ó sì gbà olódò yẹn wọ́n sì ń ló jẹsẹ̀ lọ́wọ́ olóńgbò lásán àwọn ní animal right àwọn ti parí iṣẹ́ lórí human right animal right ló kù táwọn gbọ́ ṣùgbọ́n the same America the same America wọ́n wá rẹ́pù obìnrin lọ́dún kan ẹni tó wá rẹ́pù tí wọ́n ti pátá lò pọ̀ nínú àwọn obìnrin ọjọ́ mọ ìkànnì àwọn nógún mẹ́rin lamẹ́ríkà òbí ẹni yẹn wá yarí wọ́n wá yarí pé àwọn tó ń rẹ́pù wọn yẹn they must be brought to book wọ́n gbọ́dọ̀ fi ìyà tó tọ́ wọ́n gbọ́dọ̀ fi jẹ wọ́n gbogbo American community wọn wà ní wàhálà lọ́dún náà wọn bẹ̀rẹ̀ sí máa dààmú káàkiri gbogbo àwọn legal gurus láàrin wọn wọn kóra wọn jọ everything nígbà tó wáyà lẹ́yìn about forty eight hours wọ́n wá come out plainly lórí yẹ lamẹ́ríkà pé a ti wọ́n gbogbo ìfún wa lamẹ́ríkà àròfin kankan lórí rape tá a lè lò lórí nǹkan yẹn ẹ wàá mọ ohun tá a sọ pé lọ́dọ̀ wọn èèyàn ẹranko wúlò ju obìnrin lọ tó bá jẹ́ pé ẹ̀ ń tán rẹ́pù kò bá ní láìsí kankan nínú òfin yín tẹ́ran sì ní that much èyí ò fún mi philosophy ẹ̀ wá ní wọn làjú ṣe ọ̀làjú nìyẹn lọ́dún jẹ́ pé oríṣiríṣi àwọn fìtínà ni wọ́n fi wọ́n ṣe so Islam tó wá máa wọn kúrò nírú oko kẹ́nìkan ni ah, Islam Islam náà tún jẹ ìlàjì ló fún Islam yẹn jẹ ó ní kọ́kọ́ òun fẹ́ yàwó kejì kó fẹ́ kẹta lé kó fẹ́ kẹrin nítorí ó sún nu ẹ wo bí títí ń bọ̀ lánàá. نعم إن شاء الله nàmi inshàlá abẹ́ àwọn tí wọ́n ṣe iftar àti sahur abẹ́ fi abẹ́ fi kalimatu shukr kí ọlọ́run kọ́mọ́sà sọ wọ́n ní ẹ̀sùn lórí láàrin bíi ìṣẹ́jú márùn-ún inshàlá. تعالى ونسأل الله تعالى tó bá yẹ pé bí islam ṣe wá rí nìyẹn ló fi jẹ́ pé àwọn obìnrin náà àtàwọn ọkùnrin ká má gbàgbé ìtàn ó ṣe pàtàkì ẹgbẹ́ tí àbá máa gba àwọn akẹ́ ilé ẹgbẹ́ wájú pé ó fẹ́ tako islam lọ́nà bẹ̀rù ìyẹn ló fi sọ pé ọ̀dà nínú ẹ̀sìn tí náà kílẹ̀ yín náà ni so abiola subhanahu wa ta'ala ẹ̀dẹ́ adó ń bí torí six thirty nine ló ti fẹ́ lò yìí abiola subhanahu wa ta'ala kọ́lọ̀n kí wọ́n ṣàkún wa lọ́wọ́ inshallah tó bá di ọ̀sán ọ̀la a máa bọ́ oríṣiríṣi àwọn masáìlì tó ní í ṣe pẹ̀lú ẹ̀ lọ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè ẹ bá ẹ béèrè. Number one. Number one. Number two. Number three. Number four. Number five. Number one. Number two yẹn wá tọrọ kí. sàwọn àlekò àwọn tìlẹ̀ rẹ̀ kàtì. nígbà tí àwọn ìtọ́jú wa tí wọ́n ń ṣàlàyé lẹ́ẹ̀kan nípa ṣíṣẹ̀dá nànà wa o sọ pé ọlọ́run mú ẹ̀fọn àkàn látara ànábì adam. so àwọn kan máa ń sọ pé kíní yẹn sì ń sí ó jẹ́ pé ìyàwó nànà wa o àwọn ni ìyàwó ànábì adam pé bóyá ìyàwó kálukú náà látara ẹ̀ ni ọlọ́run ti fa ẹ̀fọn ẹ̀ jáde tó ń bẹ́ kẹ́ bá clear báyìí. ìbéèrè tèmi ni pé nígbà tí ẹ sọ̀rọ̀ fún wa lórí ọ̀rọ̀ gíra so ẹ kò ti hadithi pé anabi ní kéèyàn máa sọ̀rọ̀ máa yé èèyàn ní nǹkan tó yẹ kó tó bá gbọ́ tí ó kó lè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì bẹ́ẹ̀ pé kéèyàn bá tó bá ṣe dáadáa tẹ́ ẹ̀ wá ń ròyìn ẹ̀lẹ́yìn pé wọ́n láyà ó wà mọ́sìn so tó bá gbọ́ inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí àwọn olóṣèlú wọ́n wá ń sọ̀rọ̀ wọn pé Ọbásanjọ́ kò sí dáadáa kíní kan kò sí dáadáa sẹ́rù àwọn yìí náà kọ́ sínú bíbà. ẹ jẹ́ kí n lọ́kọ́ dá méjèèjì bismillahir rahmanir rahim àwọn tí bí àwọn olóṣèlú àtàwọn èèyàn míì tí wọ́n jọ adarí láwùjọ ṣé gíbà kó sínú ọ̀rọ̀ wọn a ti sọ̀rọ̀ pé ẹni tó bá jẹ́ mujahir bil ma'siyah awil fisq àní mọ̀ lẹ́sẹ̀ gbé bàtà bá ń sọ̀rọ̀ nìyẹn sọ fàpèjúwe olórí kan bẹ tí ò ṣe dáadáa gbogbo ẹ̀ náà mọ̀ pé kò ṣe dáadáa irú ẹ̀ nìyẹn tá a bá ń padà ń sọ àwọn àìṣe dáadáa rẹ̀ kò ní mọ̀ jásí bíbá tó bẹ́ àti sàlàyé pé lẹ́yìn anábìyà Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá gbàgbé ẹnìkan tó fẹ́ gbà yọ̀ǹda sọ́dọ̀ anábì sàlám tánàbí ní ìdánù bí isa akula àṣírọ̀ tí yàrá ìṣà fi sọ̀rọ̀ tánàbí sàlám sọ pé ẹni tó jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ òun ni pé ẹni tó jẹ́ pé ó máa ń ṣe kí ni ó máa ń ṣèbàjẹ́ ní gbangba òun ni nǹkan yẹn ṣe báwọn báyìí bá padà ń sọ̀rọ̀ ẹ̀ láburú lórí nǹkan yẹn kò sábú kankan bẹ́ẹ̀ ma bọ̀tẹ́ bá tún wá sọ ẹnu náà tí ọba tún sọ nínú pé tún dáadáa nà torí pé nísìn tí mo kalẹ̀ mo náwó ni pé ọ̀rọ̀ táwọn ẹni sọ tó bá láǹfààní nínú ká sọ tí láǹfààní ká má sọ tọ́ba rí pé àtàǹfààní àtàìsàǹfààní ẹ̀ tó tẹ́tẹ́ ẹ̀rí tọba yàrá gbọ́ go slow ní ni tó bá sọ yàn àǹfààní òun wa kò má àǹfààní kankan wa kò tún ṣe kò bá nkankan jẹ́ ní tó dání pé mùsùlùmí tó bá jẹ́ ní máa kò wulẹ̀ ní sẹ̀rẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ ọlọ́wà àlẹ́ nam. padà eléyìí kò sí nínú gébà kò sínú gébà kí máa ń sọ dáadáa nípa èèyàn kí inú èèyàn máa dùn sí kí èèyàn máa ó dúró pé mùsùlùmí tó bí bó túmọ̀ sí ni pé iṣẹ́ èèyàn kò máa jọyàn kò máa kún yàn lójú ṣùgbọ́n tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ náà kò sí tó burú bẹ́ẹ̀ ní máa ṣẹlẹ̀ sáwọn sàhábà Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam náà tó bá máa sọ wọn pé kò sí wàhálà nínú àwọn ìdùnnú tọ́nà sọ pé màá rí láyé nìyẹn ṣùgbọ́n ìdúsẹ̀ ní àṣà àmọ̀fẹ́ oníkéyìn kọjá àlà nípa yíyẹn nìyẹn tó bẹ́ ṣàìtọ́ ní tàtàrà àbẹ̀wọlé lóbi jẹ́ pé àdínà ọ̀sán bá ti ń yin ra wọn sani sanamu sọ pé ẹ má kàn ọmọ ìyá rẹ ẹ má kàn lọ́rùn torí ní tí wàhálà wà ẹ jẹ́ kí ṣe ìtàn ọ̀rá yìí nínú ọkàn rẹ látara nǹkan yẹn bọ̀dọ̀ bá yẹ pé ní nǹkan dáadáa ló jẹ́ pé inú tí ah, alala àhàdà ẹni báyìí mo lérò pé ọlọ́run mọ bó ṣe jẹ́ àdéhùn tó sọ pé àwọn tó gbogbo ìyàwó kálukú wa náà àtàrà ẹ̀fọ́ ha wa òun ọlọ́run bá ti fà wọ́n yọ ẹni tí ó bá ti sọ kó sábà mú ìfúnadù rẹ̀ bọ̀ ní ọ̀la kí ó sànù wa. so ìyàwó wa nìkan ìní rẹ̀ wáyà sọ pé wọ́n Adam wàlá ìbéèrè tí mo fẹ́ ní pé pé òun náà máa ń ṣèrànwọ́ nínú ilé ó máa ń rán bàtẹ̀ ó máa ń fún ó máa ń fún wàrà ẹran àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé kò sí nǹkan tó burú bí kí ọkọ àtìyàwó kí wọ́n ní rọ́stà nínú ilé tọkọ bá ṣe tó bá dáná lónìí kíyàwó dáná lọ́la àtàwọn ṣẹ́mi náà kí wọ́n pin láàrin ara wọn bẹ́ẹ̀ so ṣé ilé náà tó tó lẹ́rìí fún yàn láti mọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá. tòótọ́ ni àdìsí fẹsẹ̀ ilẹ̀ lọ́dọ̀ bẹ̀rẹ̀ Aisha radiyallahu anha pé káàní Rasulullah sallam yakunu fúnmínà ti ahli àná ìmọ̀ ń kún àwọn ará ilé sallallahu alayhi wa alihi wa sallam àná ìmọ̀ ń kún wọn lọ́wọ́ ọmọ bá wọn ṣiṣẹ́ lé sallallahu alayhi wa sallam ó jẹ́ pé ẹ̀kọ́ tó bá jọkọ̀ dáadáa náà kò sí tó burú kọ́ kó kún ìyàwó ẹ̀ lọ́wọ́ kò sí tó burú kí ìyàwó máa ràmàlà lọ́wọ́ káàtà máa hẹwé dúnpá lọ ṣùgbọ́n táwọn sọ ni pé nǹkan yẹn kì í ṣe láì ó fi ń ṣe ìkúnlọ́wọ́ bóbìnrin látara àfẹ́ àti látara pé anabi muhammad sallallahu alayhi wa sallam anabi náà sọ pé ká máa kún wọn lọ́wọ́ ká sì máa ṣe dáadáa pẹ̀lú wọn eléyìí lábẹ́ dáadáa ni ṣùgbọ́n ojúṣe yẹn ojúṣe ìyàwó ni nísìnyí tábà rí ọkọ tó bá jẹ pé ó bá ní àtọ̀ ah, ìyàwó mi látara àtẹ ìwọ máa ṣe ń di láti monday di tuesday láti monday di wednesday èmi náà máa ṣe láti friday di saturday sunday jájọ pàdé kitchen kábẹ̀ẹ́kan dáwọ́ kó kájọ ṣe tọ́ba wọ ọkọ bẹ́ẹ̀ ládàsàdé ṣùgbọ́n nǹkan yẹn ọkàn fi ń jẹ́ privilege fún yàwó ẹ̀ ní kì í ṣe kì í ṣùgbọ́n olùkùnrin wà láàánà kì í ṣe kójúṣe tí wọ́n wà pẹ́ lára wọn ìyàwó ló lójúṣe yẹn. ẹni tó bá ní káà nineteen de tde ọ̀yọ́ ẹ dákun wọn ní káwá gbé kù ní ibi tá a pàṣẹ sí ondi ẹni tó bá ní káà. Ah, nineteen káà eh, plate number tbe wọ́n ní ká wá gbé kúrò ní ibi tí a bá kẹ̀ sí ó ń disturb àwọn èèyàn wọ́n fẹ́ kọjá ìbéèrè tí àwọn ọmọ ìyá wa lóbìnrin béèrè bí ni pé ẹ jọ̀ọ́ tí ẹ láàbá wà nù oyún tí ò wá lè ṣe nǹkan kan ṣe ń tẹ̀sán sọ ní sìn ni pé nírú condition tó wà yẹn àfa ò gbọdọ̀ ràn lọ́wọ́ tó dẹ̀jẹ̀ pé òun ló ti máa ń ṣe é tẹ́lẹ̀. kọ́lọ́ba kó sànùfà ẹ jẹ́ kí á kọ́lọ̀ ń kó sànù fún wa ṣẹ́ẹ̀sì níbi tí ibi tọ́rọ̀ ò bá jà lọ ẹ má jẹ́ ká máa gbàgbẹ́ lọ ká má máa kún ṣàìtàn ká má máa kún lọ́wọ́ tó gbé sẹ́rí ẹ̀dá kùtùrọ̀ lọ́hùn. ẹrù mò ń sọ níbẹ̀rẹ̀ mò ń sọ ká tó bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ máa ń sọ dáadáa pé kọ́lọ̀ ń kó sànù wa lọ́dọ̀ ṣàìtàn kí ṣàìtàn mẹ́ni kápá lórí ẹ̀mí wa kó má jẹ́ wípé ntẹ́ni wa fẹ́ ńlá àmọ̀ èyí ń tà bá ń sọ sí kó jẹ́ pé tí nǹkan Yorùbá ti wá tó wa á yìí sọ́nà ìgbà àwọn tí mo sọ débi tí mo sì ti mú ọ̀rọ̀ mo rò pé ó súnmọ́ afẹ́sùn là kọ́lọ̀ ń kó sàp oríjì fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ó súnmọ́ pé nǹkó kọ̀ béèrè kò farabalẹ̀ gbọ́ wá sí i. tó bá yẹ kó ẹni yẹn bá farabalẹ̀ gbọ́ a pé kọ́lọ̀ ń kó sànù wa ẹni yẹn ti sì mí gbọ́ yé láwọn àyè kọ̀ọ̀kan méjì yẹn ni mo sọ pìlẹ̀ rẹ̀ bákan náà ìdáhùn tí mo mú wa láìpẹ́ yìí yóò ti ṣàlàyé irú nǹkan yẹn ṣẹ̀rá àti náà mo sọ pọ̀ kó gbọdọ̀ fún ìyàwó lọ́wọ́ ṣùgbọ́n ojúṣe yìí ojúṣe obìnrin ni ọkùnrin tó bá jọkùnrin dáadáa anagba muhammad sallam anabi ni khairukum khairukum li ali ẹni tó dáa jù náà lẹni tó dáa jù sáwọn ará ilé nínú ọ̀nà tó kó fi gbà dá tó fi jọkọ̀ dáadáa òun náà ni kó kún ìyàwó ẹ̀ lọ́wọ́ ìyẹn clear bọ̀ ibi tá a ti wọ́n ọ̀rọ̀ ni pé obìnrin tó bẹ́ẹ̀ yẹ responsibility yẹn obìnrin tó bẹ́ẹ̀ yẹ responsibility yẹn bá kí obìnrin ó wà ní inú kitchen kó máa dánú jẹ lọ bá ní kò tiẹ̀ sí nǹkan tẹ́yìn fi máa ń kúnyàn lọ́wọ́ ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ pé kẹ́ ẹ máa ewé dú ewé dú yòó kí ń sojú sí ẹ̀ nígbà sọ nìyẹn ṣùgbọ́n kó ṣe inú wa dáadáa ni nínú òṣìṣẹ́ ànábì sọ́lá àṣàlá òun ní irúkẹ́ yẹn ṣùgbọ́n tá a tí òṣò kò yá ọlọ́run rà ṣé kó délẹ̀ tèmi ó ṣe yóò délẹ̀ náà ni ṣùgbọ́n ọkọ gidi ò kì í ṣe bẹ́ẹ̀ mo rò wájà ti ṣàlàyé yẹn ọlọ́run ẹ jẹ́ ká máa farabalẹ̀ gbọ́ ara wa yé ká sì mọ ibi tá a ti mú ọ̀rọ̀ ká máa tẹ̀lé kọ́lọ́n kó sànù fún wa arígbẹ́jọ́ yín pọ̀ nígbà táwọn olè ń ṣe wáàzì tẹ́lẹ̀ kódà bóyá láàmú gba kwẹ́sítàn yín gan mọ́ torí àwọn fìtínà tó yẹ lẹ́mọ̀ fi dálẹ̀ náà ni kọ́lọ́n kó sànù fún wa. nínú ìbéèrè tí ó tún wà ń bí òun ni pé kí ni ìdájọ́ Islam nípa ìmáa fi Quran ṣe competition tí wọ́n á tún fún yàn ní ẹ̀bùn lórí ẹ̀ dẹ̀ ń ṣàlẹ̀ ṣe hafla walimatul Quran wọ́n ní no okay wọ́n ní kẹ́ bèrè ẹjọ́ mi questions The ni wípé um, condition wo ni obìnrin fi lè wọ ṣòkòtò gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé kó wọ ṣòkòtò kó obìnrin wọ ṣòkòtò wípé ṣó tọ́ kóbìnrin wọ ṣòkòtò ẹlẹ́ẹ̀kejì ni wípé um, àwọn soldiers míì wà tó jẹ́ pé tán bá ti há síbì kan pé wọ́n wà lójú ogun bíi case america wọ́n máa ń fa irùngbọ̀n wọn ṣé a rí ẹ̀rí eléyìí nínú súnà. bisimilahi rahman rahim kọlọba kí ó sànù fún wa àwọn sójà tí wọ́n ń farun gbẹ wọn abẹrẹbẹ kí ló fà tí wọ́n fi ń farun gbẹ níbẹ̀ kọlọba kó sànù ẹni pé náwùjọ tá a wà lẹ́nìí tí a máa fẹ́ join force lọ́pọ̀lọpọ̀ gbà bóyá ọlọ́pàá lọ́fẹ́ join ní àbí nǹkan kan sí kejì ẹnìyẹn wọn ò ní kọ́ farun gbẹ tó ṣẹ́rí lórí ilé ìta sọ kò pé ntọ́nà ọba bùkátà lọ́dọ̀ wa òun náà nìkan wọnú islam pápá titan wa òdòkòlò fi sílmi káàfà so ntọ́ba ti dófin ọlọ́ba subhanahu wa ta'ala gbogbo tí ó bá gún wa lórí láti máa ṣe nínú ètò ayé ètò yẹn ni ká jẹ́ kó gbélẹ̀ kó fi ọlọ́mọ gbélẹ̀ oyè bá kọ́nà bá kó sànù fún wa yóò jẹ́ sọ́mọ́rì tí màá sọ ní orí yẹn torí nǹkan mi wà ní nǹkan halal téèyàn lè ṣe. tó sì jẹ́ pé kò ní bùkátà oríṣiríṣi àwọn fìtínà tí yẹn máa ń pàdé nírú ààyè yẹn náà lórí